كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ ní Mírízà Mírízà Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada. tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim níyà ó kúrọ ní gbogbo wọn o ẹjẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un òun náà ni ọba tí ẹyìn àti ọpẹ́ tọ́ sí jùlọ a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa. ànábì wa Muhammad òpin àwọn ànábì ọlọ́run kò ní í sí ànábì kan mọ́ lẹ́yìn rẹ̀ kò sì ní í sí òjíṣẹ́ kan mọ́ lẹ́yìn rẹ̀. kí ìkẹ́ náà àti ọlà náà kí ọ máa bá kí máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba alágbára ọba oníkẹ́ ọba aláàánú kí Allah kó ṣàánú àwa náà. ìgbìyànjú ni à ń ṣe kí Allah kó gbà á lọ́wọ́ wa ibi tí ọ̀rọ̀ wa bá kù sí kí Allah kó bá ní ṣe àtúnṣe ibẹ̀ kó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa ìpín oore wa láyé kí Allah má ṣe ní èèwọ̀ fún wa tó bá sì di ọjọ́ àlìkìyámà kí Allah kó kẹwa pẹ̀lú àwọn ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ wàyí òní ọjọ́ ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ agbo ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí ó máa ń wáyé ní Talim Central Mosque ayékalẹ̀ Ìbàdàn déètì òní ni yaumul ahad ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún fourteen forty two. ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún fourteen forty two. gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa gbọ́ wa àti ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa wò wá tẹ́ ẹ tún gbọ́ wa. ìjókòó eléyìí mà ní ìjókòó kọkànlélógún. ìjókòó kọkànlélógún irú rẹ̀ lórí àkórí ọ̀rọ̀ wa irọ amadíyà irọ amadíyà àwọn irọ amadíyà pọ̀ ó pọ̀ a lè sọ tán ṣùgbọ́n nígbà tí a bá sọ dé àyè tó lápẹẹrẹ á sòrọ̀ di ọjọ́ míì àmẹ́lẹ̀ yìí tá à ń ṣe lọ́wọ́ yìí kò lè parí ní òní kò lè parí lọ́jọ́ mẹ́jọ kódà kò lè parí ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sóní afẹ́ kó yí ayé wípé tí ìjọ amadíyà bá ń pera rẹ̀ ní mùsùlùmí irọ́ ni wọ́n ń pa. tí ìjọ amadíyà bá ń pera wọn ní amadíyà muslim jamaa irọ́ ni wọ́n ń pa wọ́n lẹ́sìn tiwọn lọ́tọ̀ òun náà sì ni ahamadiya kọdiyaniya lahoriya orúkọ ẹ̀sìn wọn nìyẹn bẹ́ẹ̀ náà ni ìjọ tìjàníyà. táwọn náà bá ń pera wọn níjọ mùsùlùmí irọ́ ni wọ́n ń pa wọ́n lẹ́sìn tiwọn lọ́tọ̀ òun náà sì ni ẹ̀sìn àtìjàníyà kò yọ àwọn kọ̀ọ̀dìríyà náà sílẹ̀ o kò yọ wọ́n sílẹ̀ irú kan òní tí irúgbà kan ní gbogbo wọn Allah wá ṣàánú wa o má lùgbàdì àwọn ìṣìnà wọ̀nyí. àwọn tó wà nínú ìṣìnà yìí ọlọ́run bá ní ṣàánú wọn o ìwọ náà ló mọ ẹni tí àánú rẹ tó fìtì nù wọn. ó ń wù wá kí gbogbo wọn kí wọ́n ronúpìwàdà la fi ń ṣe gbogbo ìgbìyànjú yìí ṣùgbọ́n ọlọ́run ọba ni ọba afinimọ̀nà ẹnìkan tiẹ̀ sọ pé. o di Amadiya melo tó ti túbá <laughs> ṣé ìyẹn ni ìbéèrè tó yẹ kó béèrè ìbéèrè tó béèrè ń kò mú ọpọlọ lọwọ rárá ìdí tí ò fi mọ́pọlọ lọwọ ni wípé melo ni nìwọ mọ̀. tó fi ń béèrè pé amadíyà mélòó ló ti túbá tí amadíyà kan bá sì túbá ṣé yóò wá sọ fún ọ pé òun túbá ń tòun o ṣé gbogbo àwọn tó bá túbá kúrò nínú ìṣìnà ṣé gbogbo wọn ni wọ́n máa ń láyà láti bọ́ síta gbangba láti fira wọn hàn ẹni tó túbá ó túbá lọ́dọ̀ ara rẹ̀ ni. nígbà tí èsì ìjà sí wípé à ń sọ̀rọ̀ yìí nítorí kí wọ́n lè di ọmọ ìjọ tiwa rárá kìí ṣe pé à ń sọ nítorí kí wọ́n lè di ọmọ ìjọ tiwa àwọn òwúlẹ̀ níjọ tayọ ìjọ Islam ẹni tó bá túbá kọ́ padà sínú Islam náà ni ká sì jọ máa ṣe súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti pé. sísọ ní tiwa gbígbà ọwọ́ aláwo ló wà ẹni tí aláwo máa jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣàǹfààní fún láàrin wọn aláwo ti mọ̀ ọ́n òkè aláwo ti mọ̀ ọ́n lẹ́yìn náà wá ni pé pàtàkì irú àlàyé yìí ó wúlò pọ̀ fún ẹni tí ò tí ì wọ inú agbo wọn sọ́ọ́rẹ́ tí o ti wọnú agbo wọn òun sún mọ́ kí àwọn ọ̀rọ̀ yìí kó wúlò fún ju ẹni tó ti wà nínú agbo wọn lọ nítorí pé ẹni tó bá ti wà nínú agbo kan kó tó lè jáde kúrò nínú agbo yẹn ó lágbára ju ẹni tí ò tí ì wọ inú agbo yóò rárá fà sẹ́yìn ni pé àṣé ìṣìnà báyìí ní ń bẹ lọ́wọ́ àwọn ìjọ yìí eléyìí yóò tún wá jẹ́ okùnfà ìfẹsẹ̀rinlẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ lórí òdodo tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ó ti máa gbọ́ òórùn ìjọ amadíyà wẹ́rẹ́wẹ́rẹ́ kó ti máa fi irun mú wò pé sọ ṣe é jẹ àbí ò ṣe é jẹ ní kété tó bá ti gbọ́ irọ́ amadíyà yóò ní a no going area òun ò lè balẹ̀ kìámọ̀ òun jẹ́ nítorí ilé ayé so kókó tá à ń sọ ni pé àǹfààní ọ̀rọ̀ tá à ń sọ yìí àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé yóò fi ẹsẹ̀ àwọn onígbàgbọ́ òdodo rinlẹ̀ sínú ìgbàgbọ́ òdodo wọn ìfẹsẹ̀rinlẹ̀ wọn á lékún sí i sọ̀rọ̀ rí àwọn tí wọ́n wà nínú agbo amadiya sọ̀rọ̀ àwọn yẹn èyíkéyìí nínú wọn tó bá máa ronú pìwàdà ìyẹn kù sọ́wọ́ àlọ́ ò àgbẹ̀ ó kọ̀bì yóò dako yóò gbé nǹkan sínú ni yóò àmọ́ bẹ́ẹ̀ náà pé kọ́nà jẹ́ kí iṣu ó ta ok la fi ń bẹ́ẹ̀ wọn wípé tí wọ́n bá ti ń gbọ́rọ̀ yìí kọ́nà ń kó jẹ́ kó wúlò fún àwọn náà torí ìjọ amadíyà tèmi wọn kì í síríọ̀sì pẹ̀lú ọ̀rọ̀ àlèkèyàmọ̀ wọn ìjọ amadíyà wọn kì í síríọ̀sì pẹ̀lú ọ̀rọ̀ àlìkìyàmọ̀ wọn wọ́n máa fi orí ejò họmú ni kò sì sí ń ibi tí èṣù bá ti wọn jẹ́ dé nìyẹn ẹni tẹ́ṣù bá ti kó bá tí wọ́n bá ń bá sọ̀rọ̀ nípa àlìkìyàmọ̀ rẹ̀ àwọn gbólóhùn kan máa tẹnu wọn jáde bí kan sọ pé oníkálukú ọmọ ṣe tiẹ̀ bí kan sọ pé kó ní kálukú ọmọ ṣe tiẹ̀ bí kí wọ́n sọ pé ìdájọ́ ènìyàn kò sí lọ́wọ́ ènìyàn ọwọ́ ọlọ́run ló wà gbogbo àwọn ọ̀rọ̀ tí ó sáfi tí òfin ní lè yiri òdodo wò lè sú ọmọ gbé sí lórí ahọ́n tó bá ní kò sí ìdájọ́ ènìyàn lọ́wọ́ ènìyàn pé ọwọ́ ọlọ́run ló wà òkè. Okay? èyí ti ṣe tí ọmọ ń lọ síléèwé tí wọ́n ṣèdájọ́ ẹ̀ pé ó pass ó fail tí wọn ò filẹ̀ sọ́wọ́ ọlọ́run pé kọ́lọ́ ọmọ ìyanjú ẹ̀ ó ti ṣèdánwò àwọn ò wá ní ṣèdájọ́ rẹ̀ pé ó pass tàbí ó fail àfilẹ̀ sọ́wọ́ ọlọ́run tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ayé ò ní tòrò èyí ti ṣe tó fi gá sí wípé ìwọ gangan fún ara rẹ lẹ́nu ìgbà tó délé ayé yìí o ti sọ fẹ́nìkan wípé bó o ti ṣe yìí ò dáa àbó ò sọ bẹ́ẹ̀ rí ta ni ò sọ fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ kan rí pé bó o ṣe ṣe yìí ò dáa kí ló ṣeun o ṣèdájọ́ ni kódà tó o bá sọ pé ah bó o ṣe ṣe yìí ó sì dáa o kí ló ṣeun o ṣèdájọ́ náà ni o ò ṣe fílẹ̀ fọlọ́hún ìyàwó tó nínú ilé ọmọ tó bí ṣé ọ̀ọ́bá wọn wí rí pé tí wọ́n ṣe ọ̀dà kí ni wọ́n náà ń ṣeun wọ́n ń ṣèdájọ́ náà nìyẹn <laughs> ok kódà kó o já máa dí tọba rẹ nìkan tó fẹ́ sàlùwàlà ń bàbá délé àlùwàlà tó fẹ́ sàlùwàlà ọwá lòun ò lo omi wọ́n ní ẹ bó ń mú seminop sàn pé seminop náà wà colorless omi náà sì wà colorless ó sì níṣejú rẹ ó sì ṣí ìgò seminop méjì ọ̀rọ̀ sínú àgè ó ní ní fi ṣàlùwàlá nìyẹn amadi kí ló sọ ọ dàkẹ́ àmì ọ sọ pé ẹ mẹ́jà ká ṣèdájọ́ rẹ̀ ọ ò ní ṣe bẹ́ẹ̀ ó ṣèdájọ́ ẹ̀ ó ní àfà sẹ́mínọ̀fù ẹ ẹ lè fi ṣe àlùwàlá o tẹ́ ẹ bá fi ṣàlùwàlá ẹ lálùwàlá o tẹ́ ẹ bá sì sí lálùwàlá ẹ nírun o àmàdí tèbó sọ bẹ́ẹ̀ ó súfí tèbó wọn náà sọ bẹ́ẹ̀ tèbó sọ bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ wá kàn ọ́ tọ́rọ̀ wá gbé ọrù abẹ́rẹ́ nìkan bá ń bí nígbà tọrọ wa gbé ọrùn ní ìsìn tí wọ́n sọ fún wọn pé àwọn ìgbàgbọ́ tẹ́ ẹ ní yìí ò dáa ìgbàgbọ́ ilé yìí ò dáa ìgbàgbọ́ ilé yìí ò dáa ẹ má tò sẹ́yìn Mirza Gulam Ahmadu ọ̀wá ni kọ́ńkálukú ó máa ṣe tiẹ̀ ẹ má jà ṣèdájọ́ ara wa wàláì alábòsí ló máa ń sọ bẹ́ẹ̀ alábòsí òun ló máa ń sọ bẹ́ẹ̀. ẹ má jà ara wa ọlọ́run fún wa láàyè láyé ká pàṣẹ comment ká judgement lórí ara wa lórí nǹkan tá à ń ṣe ṣé bọ́lọ́run ọba ti gbé ìlànà kalẹ̀ ìlànà yẹn ẹni tó bàtọ̀ tọ̀ á ìlànà yẹn ẹni tí ọba tọ̀ á ní ọ̀káre àwa kọ́ la ṣèdájọ́ yẹn a ka ìdájọ́ jáde nì a ka ìdájọ́ a kà á jáde nì kẹ́nìkan fẹ́ kírun ní ìsìn kọ́ fẹ́ kírun so kó wá dé orí ìrun bó ṣe ṣe. tẹ̀kẹ̀bẹ́rọ́tù lè rọ́ mi tán tó allahu akbar ok lọ́ba ń jó ọba ń jó fújì règè àbí ń jó tàlàsó lórí irun ìwà amadi kí ló sọ sọ pé a so bó ṣe ń kí gan lọ́lọ́run ṣe gbà ọ̀yà máa jó bẹ́ẹ̀ gan lọ́lọ́wọ́ bọ́ sì gbà sọ sọ bẹ́ẹ̀ ò ní sọ bẹ́ẹ̀ ọ sọ pé àfa ẹ̀ sì kírun o ìjọlẹ̀ ń jó ẹ̀ tí kírun o ń tó wí nù. ó ṣe wáá dá sí pé ńgbà tí wọ́n wá sọ̀rọ̀ tó kan ìwọ. ìgbà náà lọ wá tó mọ̀ pé ọlọ́run ni ó ṣèdájọ́. ìgbà náà lọ wá tó mọ̀ wípé ìdájọ́ ènìyàn kò sí lọ́wọ́ ènìyàn. ẹ sọ bẹ́ẹ̀ mọ́ àbòsí ńlá ni ìdájọ́ tẹ́nikẹ́ni bá ṣe tó bá ti ní ẹ̀rí ìdágọ́ tọ́lọ́run bó ṣe fóńtì náà nù ìdágọ́ tẹ́nikẹ́ni bá ṣe tó bá ti ní ẹ̀rí pé olúwa ẹlẹ́dàá wa ó sọ báyìí náà lè Kùránì ìwọ sì ṣe ìdàkejì rẹ̀ àgásí pé o ò ṣe nǹkan tọ́lọ́run bó gbà nù tàbí tó bá ti ní ẹ̀rí inú hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí náà kì í ṣe àwa là ń ṣèdájọ́ à ń ka ìdájọ́ jáde ni ìdájọ́ tá a sì ń kà jáde yìí tá a bá ti bá nu kùránì tá a bá nínú hadíìsì kó ronú sí lókù o. torí náà má ṣàbòsí sórí ara rẹ o ẹ̀yin ìjọ amadi ọyẹ ẹjẹ àtẹwájú ibi tá a ka irọ́ ọ̀gá yín dé níjẹjọ níbi tó ti sọ pé olúwa ẹlẹ́dàá sọ fún òun wípé antamini bi manzilati waladi ó ní olúwa ẹlẹ́dàá sọ fún òun ìyẹn mirza gulam ahmed alikọdiyani wípé ipò tó wà sí mi nípò ọmọ mi ipò tó wà sí mi nípò ọmọ mi wọn náà gbọ́rọ̀ yẹn ẹ wá ń dọwọ́ rú lọ́wọ́ sàlẹ̀ pé àkànlò èdè ni àyálò èdè ni irú àkànlò èdè burúkú wo nu wọn è lo ohun tó jẹ mọ́ bíbí láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá rẹ̀ wọ́n èé lò fún un wọ́n kì í lò fún rárá wọ́n kì í lò fún